ah ọ̀tá mi rí gan bẹ̀rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ mi lè gẹ̀ tiẹ̀ àsopọ̀ tí mo lè wà yìí ah àmì rẹ̀ ó rẹ̀ ṣe wá ṣe wá ṣe ṣá. ọ̀gbẹ́ni dẹ̀pẹ̀ ló ṣẹlẹ̀ wọ́n mú wa ló ṣẹlẹ̀ o kàn wà náà ni ṣé ẹ ò bá mi rí kí ẹ ti ta mi rí yẹn. ṣé tó máa ń ṣe fìrà bí fìrà àwọn apẹja náà. àpèjà kọ àpẹẹrẹ ni mary ta ni mary méjì ní ọgbà yìí. wàá gbé mi náà mo fẹ́ lọ gbé ìgbéyà ni gbogbo kan tó rà wọ́n ṣe wọ́n bára bàrà ni. mary sista mary ẹjọ uh, ẹjọ ẹjọ ẹjọ sẹ́kọ̀ sí o. nọ kò sí rẹpẹtẹ. ìdè wọn. wẹ́ẹ́ kásán. yes sir mo ti wá bèrè ilé bẹ̀rẹ̀ gan-an lẹ́ẹ̀kan ọ̀gọ̀ mi rí. Ah, mo wà nílé mo wà aráàlú. àsìkò tí mo wà yìí mo ti gba Jésù gbọ́ sínú ah, ayé mi mo ti di àkùbí pátápátá gbogbo kámọ stáùtù náà àṣìyẹn mọ́. àìnú mi ti dùn olúwa ṣe o. nǹkan tó bá ṣẹlẹ̀ báyìí ni wípé mo á wá ẹni náà tó máa gbàdúrà fún mi. ṣé gbàdúrà. bẹ́ẹ̀ni. ṣọ́ọ̀ṣì wa jìnnà sí ní ẹ̀bà ìwà mi kò jìnnà rárá. ó mọ̀ sí o. yorùbá sọ pé àìlọ́kọ́ ńlẹ̀ ká fọwọ́ kó mi. ìtumọ̀. nígbà tí irú ẹyin bá wà fún wa kí ló tẹ̀lé gbàdúrà fún mi lẹ́yìn. ṣọ́ọ̀ṣì ń bẹ lápò àyíká wa ń bẹ̀rẹ̀ tán lè gbàdúrà mi ò lè gbàdúrà fún yìí. inú mi kẹ gbàdúrà fún mi. kí n gbàdúrà ọ̀dà ẹkúnlẹ̀ kí n gbàdúrà. láìláì yorùbá sọ wípé ọ̀rọ̀ tó bá gba òru ẹnìkẹ́ fọ̀sán sọ ẹ já wọnú orí kárọ̀ ah. gbàdúrà fún mi lẹ́kọ̀ọ́. kí ni wọlé ẹ ti bọ̀ bí ọlọ́jọ́ kìíní àná tẹ́gò oh, kí ni wọlé kẹ́ ẹ paná. paná bò ó èmi kọ́ rárá tẹ́ ẹ bá ti lọ gbàdúrà ṣọ́ọ̀ṣì hmm. èmi ò lè gbàdúrà fún yín ojú bá ń lọ. ọgá o wọn náà ti ẹ jà sá. já ọmọdé náà fọgbọ́n ṣe ni ah, ojú bá ń lọ. àbẹ́ǹsì